we The Center for Research in Igbo History and Culture today is Sunday, the 26th of September 2021. And we're here at St. John Anglican Church in Umwe. The occasion is the Thanksgiving service of His Royal Majesty Bessabens. Thank you all for the success of the AYS. The people which had it today, Saturday the 25th September at the Uwe Royal Palace, Odabo, Otuachambo. His Grace. Hallelujah.

Also, obodo niile fọ gị asị maka na Jizọs Kraịst na amụma you are made for life you are made for life ozebio galat ijikwa ahụ asị nọ onye nọ n'elu na ndị bi n'ụwa so if you to the heavenly authority the man ị ga-achị ụwa na ha akwa ahụ eburu misisi ọkụ egwu wesi ọkụ egwu ebe chineke zo n'ebe nọ yes aha verse 9 ọ dị ndị baba n'ime jehova karịa ịtụkwasị ka wee tụkwasị ndị a maara aha obi ọ dị mma ịgbaba n'ime anyị tụkwasị ndị a aha gịnị nwee nwata agwa sọnde na-abịa Anambra steeti Chief Ese Okeke Ochenyo Amichi this is great about eight years or so the president and who is you were there too far yeah some of the security outfits were coming there Some of them were pushing bishops. I said, my friend, will you stop that nonsense? I wore this uniform before you came here. You want to push a man of God down because uh, somebody is coming? If I prophesy on you, you and that man will be at all. Or I'm shall be careful. You are pushing behind you. So, morning, sir. So be careful. Be careful. I'll go more like for you. I'm a Jew, I'm a Jew. If I had a Karakara, a non government meeting here for now. Coffee shop. It will be wrong. We're for that, but I think it is. It's only if there's no one can happen. Hallelujah. If you take according to the law, the British are shown. So that man became was full of guilt and to lead them. Bishop in his pocket, each on equal. Another father another? that. Father like that. Don't tell you that. are nonsensical nonsense. Also, I do one program, maybe I place it from the church to his house. A member of the cabinet was just walking, one old man. One security officer came and lalaged him. Oh my God, I was corrupted. One thing about me that I have a very delicate conscience. I lost it. Oh, my brother said, look, may I never see this kind of thing here again. I won't come that. That's it. A cabinet member of people who have lost that is saving. nonsense, I will leave that place. Because of uh, very good people are the Imazi Anera, Imazi Okini. What will be on your cost for life? And that's why I want to warn all the evil youth here. As Igbo, you can only stop broken? Let me talk, let me that one how to honor and revive others. The one do I do again when I look at one? Yes. It's an anomaly. We say you. Because you do that. You can ask. Akaso. It was a monster. Yes. Larry man. You see them everywhere. They're in the church. They're in the communities. They're everywhere. Oh, now ife na-eme gị na na na ọgwụgwụ ka dago that's why na your chukwu i want to be a bishop here and at the end akwa bishop n'elu that's why very careful ọ ka mma ịkụ chineke egwu karịa gịnị ndị a maara akwa ịkwasị mmadụ igwe ịkwasị chineke obi ọ baa n'ime mmadụ We I'm very big For many years, now come with that young. If I am ready for another and a flight ticket the day. Because you know, when I come up not sure I mean. So what? Okay, now. Now we'll big SUV car welanga uganda ọnọdụ ebe car owner he vacated the car owner wee banye na drive na conductor seat ordinary seat wee nwunye m banye na place I have a very wonderful small car ama m na ahụ kids ọmeka asem mana When I came to na nke m because na only air condition adịghị ebe wee fa banye na adamoto my wife tinne ewúro gẹ ọsọ ọkọ díẹ̀ you wọọsì wàbùdí mi the ní ní ti lò wá mà ní wọlọ táyà but I, kíákíá pépé àìsọ ọfẹ náà ẹfà wèé náà àti ẹnà We má tse something tangible tí ẹnu ẹgbẹrẹ ní ìgbẹ tí mo ṣe gbẹdẹkẹ ọtí ní Can gbẹdẹkẹ àkàndì ìbọn ọkọ ní that?

Number one, the man will willing to happen. Man will be That is why you don't look. begin in The guy in our store na come to all the government to save for any day. That's what we say. The Patalanga, what the man to put those money to work for kingdom business. maka na ịnwụọ ịmụ onye ga-erie ịma ama ndị nọ ha ga-edozikwa anya ana ebe mmadụ akpara ụmụ nke chiri ya saa ya na mmemme na ife That is why in all you are getting, get Jesus. Use your life. Use your substances. May invest in the heavenly business. same size. my came in recently, God changed my wardrobe suit. And when you made anybody, but I've been looking for new job. I was saying, but I came made suit that reason. They wear my size, that's my. This is the reason my own person. Not again. Okay, okay, or uh, uh, I'm going to I'll first laugh at you, Josh. Members of the Royal Cabinet at the Thanksgiving service here at St. John's Anglican Church, Honestly, you have to have put over it. Because I needed a minister to have that kind of, uh, some of the ways I've not even wanted. When I ordered for a long time, Olu's way, quality, and uh, you know, value. Quality and what? Value. value. And after my minister, I will transfer my anointing as well. Okay, about you don't match, I. Go on. Come like this. What's my You see them? You see them? I'll be happy I'll do my minister because now you put you on my back. and I'll, and They are working hard. Praise the Lord. How can we continue the beginning. And then finally, can you look at your Bible? Luke chapter 12. Or think the people Bible. Luke 12. I think the last verse is what? 21 or 20. Luke 12. Last verse. That, the Bible lesson. One to what? 21, look at verse 21. Okay, you know, look from, you look from the verse. First, if you don't have more to work, where will we be? Never be done. What to work, we be? As soon yes. ubi awo ɛna kuti ti kuti ti ti ihu ihu ihu bi. ọwọ ẹgbẹ alẹ ló di ase gịnị ka m ga-eme enwe ọsụ n'ọba ọba na-ezu ọzọ ezu maka na ji nkọtara afọ a orika o riri nne ana m atụ n'oge akpọ ihe wee sị ka ka m ga-eme n'ebe ahụ ka m ga-egwupụta ọka m niile na ezi ihe m niile m ga-asịkwa mkpụrụ obi m mkpụrụ obi mkpụrụ obi ị nwere ọtụtụ ezi ihe ị nwere ọtụtụ ezi ihe edebere nye gị edebere nye gị ọtụtụ arọ n'ezi ike na-eri ihe na-atọ gị ụtọ onye nzuzu onye nzuzu n'abalị a abalị a ka bụ gị gị na ihe idoziri onye ga-enwe haleluya haleluya onye hapụ ndụ gba akụ ego Chineke nọ Chineke sụrụ ya ihe nka Amen. That's that's okay. That's that story. Nwoke a kpara afọ wee ju mmadụ onwe of bishop, of onyeeze, of governor, of onyeisi, of merchant, of akaja, whatever. Ị na-enwe ya n'ụdị a. Ị ma na ịbụ ọgaranya n'ime Chineke, bụrụkwa ọgaranya n'elu ụwa. Hallelujah. Restoring here St. John Anglican Church, Anambra is government. Today, Sunday, the 26th of September 2020. Thanksgiving service. After the AYD ceremony, that's where we will submit. Uh, yesterday, Saturday, the 25th of September 2021. ọmọ wee na mkpụrụ ụra n'abalị esi ụra berede ụkọ n'ọkụ esi ọrụ nzuzo akpa gị dị kpatara ihe ga-eri ya n'abalị haleluya haleluya haleluya haleluya ọgaranya kata ọgaranya na-abụ elu ụwa abụ ọgaranya n'ime Jizọs Kraịst ikwu na ọ ga-adị n'ime Kraịst ife ndị ọzọ niile inwe bụ gịnị ntụkwasị you can enjoy them in Christ and to the glory of God the book of honorable blessing kọrị ka onye nzuzu a kpara akụnụbanye onwe ya sọ ya richa sọ ya ụbọchị ọ nwụrụ ama ma ya ga-eri onwe ya onye riri onwe ya ụfa ka ya gịnị tribulation oge na-abụ abụ oge na-abụ abụ n'ime mgbakọ gị niile acknowledge Christ that's why I'm happy to be here today na-emesịrị nnọọ igwe cabinet wee dị mgbe ofit n'ọdụ mkpa akpọpụrụ ịkpa ọbara palace na a ga-abịa Chineke gịnị maka Chineke na kama we ndị nwere experience. They were come educated. Na mkpụrụ ọsị ka Jag, jag om. Makanamaram. If we leave it, we end one day. Only our fellowship with God that will continue after here. You know, we have another day of chief in heaven. akisɛsi a mo duro wa nipa na nipa wa ne ne ma wa se even if it's you and God before I know so if I do you chineke so I chineke fún àwọn ẹnu níwọ̀n àwọn ẹnu bi níwọ̀n àwọn ẹnu àgbà níwọ̀n àwọn ẹnu wẹ̀ wọ́n wọ̀ ẹnu bi fún àkàrà ẹnu bi ikọ̀ mi máa tàn náà máa wà tá? èyí ta èyí tó ti gbà jù ọ̀gá nova. ló ti máa de rọ̀ mi. Ime nwa ji, the first person na pàtẹ́ di àwọn bishop. I'm his husband. Ọ̀nà mi rí adé is not a Sẹ̀mìtẹ̀ náà wẹ̀ sọ́ọ̀ bí ìgbésù pé bá a dúdú bá mi àsìkò yẹ kúrẹ́ àsìkò yẹ kúrẹ́ ta kúrẹ́ mi ta kúrẹ́ mi ta wà ní àyè ká wà ní kẹ̀kẹ́ kọ́sà wà ní àkọlẹ̀ ìwé ní attention ìwé ìwé kúrú rẹ̀ ní ìgbà ọ̀tá ìsinmi ní ìhà sọ̀rọ̀ àti ìwé ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ lò.